يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد عباد الله لقد أظلكم شهر كريم محفوف بالخيرات والرحمات والغفران وتكفير, وتكفير السيئات فقد بارك الله تعالى في شهر رمضان كل هذه الخصال المحمودة لأنه متعلق بالصيام لقد جاء في الصحيح عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام جنة فإذا كان يوم أحدكم فإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يجهل وإن قاتله أحد أو شاتمه فيقل فليقل إني صائم والذي نفسي بيده لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك إنه ترك طعامه وشرابه وشهواته من أجلي يقول الله تبارك وتعالى كل أمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به أيها المسلمون لم يكن الله تعالى لينفرد بإجزاء الصيام بإجزاء الصائم صيامه إلا لإخلاصه التام إلا لإخلاصه التام لمعبوده الذي يصوم له فإذا وطن الصيام عند الله تعالى هذه المنزلة العظيمة والمكانة الرفيعة فلا بد للصائم أن يحسنه ويزينه ويجمله ويجمله بتقربات وطاعات الذي يثقل بها ميزان الصيام يوم القيامة ومنها الانهماك في كثرة تلاوة الله تعالى تلاوة كتاب الله تعالى تدبرا وتعلما وعملا وقد كان رسول الله صلى الله عليه وآله وسلم يعارض جبريل عليه السلام القرآن مرة في رمضان ثم عارضه ثلاث مرات في العام الذي قبض فيه رسول الله صلى الله عليه وسلم عباد الله وإن مما يحسن به الصيام قيام الليل والتراويح فقد قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان من قام ليلة رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وكذلك كثرة التضرع إلى الله تعالى ومداومة سؤاله والاستغفار في كل وقت لا سيما في وقت السحر قبل طلوع الفجر اللهم بارك لنا في شهر رمضان واجعلنا فيه من عبادك المقبولين وتقبل منا فيه صلاتنا وركوعنا وسجودنا وقيامنا يا رب العالمين يا ذا الجلال والإكرام أدعوكم الله سبحانه وتعالى ìkẹ́ ọlọ́run ọlọ́ ọlọ́run fún níṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo ọ̀rọ̀ lẹ̀dá ń sọ tó lè ẹ̀ gbogbo ọ̀rọ̀ lẹ̀dá ń sọ tí wọ́n tún máa tú wò pèsè bẹ́ẹ̀ lórí àbí òrí bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹ̀ pátá òdodo ni òótọ́ ni gbogbo ìlànà lálẹ́ máa tọ̀ láyé kákábàámà àfáà lè gbé lànà kan kalẹ̀ bá a bá tọ̀ ń gbà míì lè gbé míì kalẹ̀ ń gbà míì bá a bá tọ̀ olóyè ọlọ́gbọ́n wọ́n lè la àwọn àlàkalẹ̀ ìlànà kan láti fi lo ayé a sì lè tẹ̀ láwọn ìlànà yẹn ní tí ó bọ̀ ní ìmọ̀nà ni kódà ìmọ̀nà pẹ̀lú gbogbo àlámọ̀rí tẹ̀dá ń dáwọ́ lé láyé tó burú jáì jùlọ èyí tó burú jù ní ẹ̀ náà ni àdáadáa lẹ́nu Islam torí pé nǹkan tuntun táwọn èèyàn mú wọnú ẹ̀sìn àdáadáa lẹ́nu gbogbo gbogbo anù rèé kò síbi tí ó gbé jókòó ọlọ́run ọba mọ́sá ètò wa lẹ́nu ìmọ̀nà mọ́sì wá lọ́nà ẹgbẹ́sẹ̀ ọlọ́run oṣù àpọ́nlé oṣù àlùbáríkà náà ló wọlé wẹ́rẹ́ yìí èmi ń jẹ́ ọjọ́ kẹta ní oṣù náà oṣù náà ń ṣẹ́gìbò wá ó kún fọ́fọ́fọ́ fáwọn oore lọ́pọ̀lọpọ̀ ó kún fún ìkẹ́ ó kún fún àforíjì ó kún fún ìpẹ̀sẹ̀rẹ́ fún yà Allah subhanahu wa ta'ala òun ló fi àlùbáríkà sínú oṣù Ramadan tó ní kó oṣù Ramadan ní gbogbo àwọn dáadáa wọ̀nyí gbogbo àwọn nǹkan àánú wọ̀nyí ọlọ́run sa oṣù Ramadan lẹ́sà bẹ́ẹ̀ kí gbogbo àwọn oṣù tó kù òun ló torí wípé ìgbàwẹ̀ rẹ̀ nínú oṣù yẹn náà ló mú oṣù yẹn ní àlùbáríkà mùsùlùmí àbí ọlọ́run ìbá rẹ̀ ire kan lọ́tọ̀ tí ìbá ṣe wípé ọlọ́run sa ẹlẹ́sàkóso wípé nínú rẹ̀ lòun ọlọ́run bá gbé àwẹ̀ ọ̀ràn yẹn kalẹ̀ sí àwẹ̀ ọ̀ràn èèyàn kò sínú oṣù míì tayọ ní oṣù àfi tó bá ṣe wípé èèyàn gbèsè yẹn nìkan ó lè máa san ní oṣù míì méjèèjì náà ọlọ́run nìkan ló ṣe ní

gàgá ní ń jẹ́ fún èèyàn kúrò níbi ìwà àbàjẹ́ lásìkò tẹ́dá bá ń gbàwẹ̀ lọ́wọ́ èròǹgbà síláàmù ni kó jẹ́ni tí ó mọ̀ yóò mọ̀ lọ́rọ̀ sísọ yóò mọ̀ nínú àjẹ́ ọkàn yóò mọ̀ nínú rìn yóò mọ̀ nínú wà torí pé ìbáàdà akágbàwọ̀ yẹn ìsọ́ni jẹ́ fún èèyàn kúrò níbi ẹ̀ṣẹ̀ ó dí ní tí tó bá ti wá di ẹgbẹ́ tẹ́nìkan ní bá ló ń gbàwẹ̀ fẹ̀lẹ̀ yẹ́rùfòf ìwà àbàjẹ́ kó jìnà sí ìsọkúsọ kó jìnà sí gbogbo ohun tó lò kó bá wẹ̀ rẹ̀ kó gbìyànjú kó sá fún ìwà ìmọ̀kan táyì háwù oṣù ló ń gbàwẹ̀ ó tó sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde lẹ́nu hábà eléyìí ò tọ́ bẹ́ẹ̀ ó sì kó pera ẹ̀ láláwẹ̀ olúwàwẹ̀ náà ló ń gbà gbogbo ìpín ló ń fẹ́ ìwà ìmọ̀kan ló ń rìn yìí otu tún lóun gbáwẹ̀ tó ń bá gbogbo ọjọ́ bá ń gbáwẹ̀ ẹja gbìyànjú kájìnà sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ káwẹ̀ ó tó wọlé gbogbo ìwà àbàjẹ́ iná ló jẹ́ tẹ́lẹ̀ àmáwẹ̀ tó wá kàn kún rẹ̀ lábẹ́ òfin ẹ̀sìn ó ṣe sọ fún wa wípé ilé tí ó fẹ́ wùwà ìmọ̀kan sí wa tí ó fẹ́ fún èsì tiwọ́ tó ń jáláwẹ̀ ní wípé ilẹ̀ sọ ìn olùgbàwẹ̀ níní oníṣẹ́lá alẹ́ sọ́láàtì sẹ́lẹ̀ ó ní mo fẹ́ ní tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mi búra òun náà ni Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ nìyẹn bá wa mùsùlùmí mùsùlùmí yóò fi nǹkan ní ìbúra lẹ́yìn Allah gbogbo bó ti káwọn èèyàn pín nǹkan létó bó ti kí nǹkan yẹn tóbi tó lẹ́mìí mùsùlùmí kò gbọdọ̀ fi nǹkan yẹn búra lẹ́yìn Allah subhanahu wa ta'ala torí pé fàlọ́hù ẹ̀ẹ́zọ̀mù fi qulubil mu'minin lam yakun lahu sharikun fi dhalik torí pé Allah subhanahu wa ta'ala òun ló tóbi jù lẹ́mí àwọn mùmìnì kò yìí sí èèyàn kan tá a bá wórogún pẹ̀lú tó bá rí bẹ́ẹ̀ nìkan tó dá tó sì pa wa tó jí wa nìkan náà láàfin búra ó ṣe ní fẹ́ẹ́ rí òórùn ẹnu aláwẹ̀ rírọ̀sù ẹnu rẹ̀ tó rò ní jẹbẹ́ tó jẹun tán tí ò ní jẹbẹ́ tó tí ó jọ níjọ wípé ẹni yẹn ti kọ́wọ́rọ́ níbi ọ̀rọ̀ sísọ fórí ibi bóyá bíi wákàtí àbí wákàtí méjì bó sọ̀rọ̀ yẹn jáde òórùn tá a máa ń gbọ́ yẹn tí èfẹ́ táwa lọ́rùn ọkùnrin o ó ní lọ́dọ̀ ọlọ́run ó mẹ́ níwájú rẹ̀ ju òórùn lọ́fíńdà lè nke obi ni wipe òun náà kẹnu rẹ fẹ́ rùn torí pé ìtẹnu rẹ fi rùn jíjẹ múmu ó pàjì torí tèmi tó bá ti di pẹ́ẹ́nu ò mọ́ tí ó sì mú nǹkan mọ́ tó sì sọ ọ̀rọ̀ sísọ tí ó mọ sọ̀rọ̀ gbogbo ìgbà òun lè yóò jáde máa ń gba ní pé irú yẹn wá ní Allah subhanahu wa ta'ala ó faramọ́ púpọ̀ torí wípé in tó bí irú yẹn jáde ní wípé èèyàn fi bí panú fọlọ́hùn èèyàn fò gbẹgbẹra rẹ̀ fọlọ́hùn ìyẹn nìkan kọ́ kódà bó tù kíyàwó rẹ̀ rẹwà tó kó fẹ́ràn àti súnmọ́yàwó rẹ̀ tó lọ́sàn-án rẹ̀ olúwa wa subhanahu wa ta'ala wa ni kullu amal bin adama lahu illa siyam gbogbo iṣẹ́ tó máa nábì ádámà ń ṣe títí ẹ̀ náà ni eléyìí nítumọ̀ wípé èrò wákàtí márààrún tí wọ́n ní akí kákìní jẹ̀mọ́ láwátá ìjọkùnrin tó kanfá bẹ́ẹ̀ bá ráǹfààní àti kírun wákàtí márààrún jẹ̀mọ́ láàdá kọ̀ọ̀kan lórí òun jẹ̀mọ́ kọ̀ọ̀kan bí ò jẹ́ 25 ajẹ́ 27 bẹ́ẹ̀ náà ni ṣe hajj ṣíṣe bẹ́ẹ̀ bá ṣe bó ṣe kéèyàn ṣe é tó tọ̀ bó ṣe kó tọ̀ níbi iṣẹ́ tá à ń ṣe níbẹ̀ gbogbo tí wọ́n ní ká ṣe nínú rẹ̀ ó gbìyànjú ó ṣe adá sallam ó jẹ́ àmà gbèdéke ládá tó gbà wá ju ọlọ́run náà ní pé àlìjẹ́nà lẹ̀sán rẹ̀ bẹ́ẹ̀ náà máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ dáadáa nítẹ̀láṣẹ ọlọ́run tó ṣe wípé gbèdéke ládá sí wá wa nínú adama

àtijọ́gbó lẹ́yìn ìmáàmù ni torí pé àníyàn tá a jọ fi ń kírun lẹ́yìn ìmáàmù àti ìpọkànpọ̀ lẹ́yìn ìmáàmù yẹn ó jura wọn lọ torí pé iṣẹ́ ọkàn ni iṣẹ́ mi ni kì í ṣiṣẹ́ ara àmọ́fẹ́ rí ẹ̀ńtí jáwẹ̀ fa iná húlí wọ aláàbì èmi fúnra ara mi mo ní àwẹ̀ èmi ní ìsànyàn lẹ́sàn rẹ̀ wọ́n túmọ̀ rẹ̀ ní wípé gbèdéke ládá ti ń bẹ fáláwẹ̀ lórí bó ṣe ṣàfọ̀mọ́fẹ́sìn àwẹ̀ rẹ̀ tó ọlọ́nìkan ló mọ òun kò túwà sí rẹ̀ sẹ́dá kan kò fi wọn mọ́lákù kan náà màláyíkà tó súnmọ́ra rẹ̀ jùlọ bẹ̀lẹ̀ pé pé yóò fi wà níyù kan náà àwọn olùyàwó ọlọ́run bẹ̀lẹ̀ pé yóò fi wà àwọn ànábì kan náà àwọn ànábì ọlọ́run torí pé ẹni tí ń gbàwẹ̀ nímọ̀ pé òun gbàwẹ̀ bá a ti jọ ń sọ yìí ẹlòmíì kò sí yàtọ̀ láti jẹ ta nínú ìsẹ̀mí tó ń lò tẹ́lẹ̀ káwẹ̀ tó dé kò yàtọ̀ kò lékún níṣẹ́ rẹ̀ kò lékún níṣẹ́ rẹ kò sì dínkù níṣẹ́ bí kò lékún níbi ọ̀rọ̀ lẹ́nu kò dínkù níbi máa ẹwà kò lékún níbi kó tẹtẹlẹ náà máa gbọ́rọ̀ ọba pẹ̀lú tí rẹ̀ tó sì máa wò ó kó máa ronú sí bẹ́ẹ̀ ni dínkù níbi máa gbọ́gbọ̀ púpọ̀ sẹ́ni tọ́lọ́ ọba ló máa ń ṣe kiri olùmọ̀sí gbà ó bá yẹn ló jẹ́ wípé kí mùsùlùmí má ọlọ́run ọba tí rọ́mọdọ́nù ó tó dé tó tún wá gbé ìpáyà ọlọ́run ọba yẹn tó tún gbé wọnú Ramadan wọn ní arábìnrin kan ṣe mùsùlùmí ó bá gba Islam lọ́wọ́ ẹnìkan náà àwọn tí wọ́n wọ́n máa ń comparative yìí mùsùlùmí tẹ́lẹ̀ kò mọ̀ kò mọ̀ ọ̀run nísà ni tó rẹ̀ bá ti wọlé àwẹ̀ yóò ní tẹ́ bẹ́ẹ̀dì inna lillahi wa inna ilayhi rajiun ẹ àwọn ọ̀daràn ẹ̀dá táwọn èèyàn kù lẹ́nu ọlọ́run. tọ́wọ́ kàn sí ẹ̀wá lọ gbọ́ ti Ramadan lecture lọ́dún tí tẹ̀lé káfà tí wọ́n sọ wípé bàbá ti ń bẹ ẹnu àwẹ̀ lọ́sàn-án rẹ̀ tọkọtaya gbọ́dọ̀ súnmọ́ra wọn jẹ́ mú. parí parí ló bá sọ pé àtọkọ rẹ̀ súnmọ́ra wọn lọ́sàn-án rẹ̀ nǹkan gbọ́ tó náà bá dẹrù rẹ̀ wò gan-an gbèsè tí wọ́n fi san wájú ọlọ́fẹ́ fi san gbèsè yẹn ó di bí aago gbèsè méjì ni ó ní hàn án ọlọ́kọ̀ ó sì bá yé òun jẹ́ níwájú Allah subhanahu wa ta'ala ó láwẹ̀ èsì táwọn gbà ó kéde ní ọjọ́ lọ́sàn-án rẹ̀ tí ò bá wọn sàn jùlọ mùsùlùmí wúrà wọn yóò sì jáde wọn nígbà wáàsí ojúde wáàsí rèé gbàbẹ́

wọ́n sì sàfọ̀mọ́ ṣẹ́ àwẹ̀ yẹn fẹ́ni tó pa á ń gbà bá a ti sọ pé kò sóúnjẹ ìgbèdú pọ̀ ń yìí kò jọ ibi àwẹ̀ kò jọ àwẹ̀ ẹni bẹ̀rẹ̀ náà nígbàwẹ̀ ẹni sọtọ́ pọ́n àwọn obìnrin lóore kí tó ń gbà onígbàwẹ̀ ìbẹ̀rẹ̀ náà kan láti ń gbà táwọn ọwọ́ ṣe rí báyìí níwájú ọlọ́run tó wà nípò tó tóbi àyè tó kò ṣe lọ́ṣọ̀ọ́ kó kẹ́wà bá pẹ̀lú àwọn ẹ̀tẹ̀ ọlọ́run kọ̀ọ̀kan pẹ̀lú àwọn ìsúnmọ́ ọlọ́run bá kọ̀ọ̀kan èyí tí ó mú kí ó sùn wọn àwẹ̀ rẹ̀ lójú àlùkìyàmà kó wúwo kó tẹ̀sùn wọn. rẹ̀ kó wá ìrójú pẹ̀lú Qur'an kó bí sí ara fún Qur'an kíkà bó bá ṣe yiri rẹ̀ wò bó bá ṣe ń ka máa kéèkéè sí kó máa ka àwọn huruf nìkan kó kàn máa ka lẹ́tàsì nìkan ìwọ náà máa mọ̀ túmọ̀ rẹ̀ kódà ẹ tó bá rí pé english translation ló ń lò ní àbí yorùbá àbí haúsá àdédè yòówù tó tún koran sí tó bá fi ń wò tí ò bá fẹ́ yí ọ tó ra pa àwọn àfà tó bá jẹ́ ń tó dún ní lọ tẹ̀fsìrì láti ní ẹni tí èyí lọ́jọ́ kó tẹ̀fsìrì àwẹ̀ mọ̀ ló ti fẹ́ gbọ́n tí ì

ṣùgbọ́n pé nìkan ń bẹ tá padà sí yẹn kódà kájọ kí ni sọ́kù lára tán báyìí yóò sì mọ hùwà ẹni tí ò fẹ́ bọ́lọ̀ pàdé kò ju àwọn èèyàn lójú èyí tó jọ́ òun lójú ni pé ìwé owó tó ní rè irú ọkọ̀ tí ló rè irú ilé rẹ̀ rè àwọn àyè báyìí báyìí ló kọ́lé sí lẹ́kọ̀ọ́ ètò káwọn èèyàn nìyẹn káwọn ìṣiṣẹ́ ti gbọ́rọ̀ náà naanị ụwa ìwọ tọ́nà bá ní káwọn èèyàn tó méjì mẹ́ta ẹnu rọmọgọ́ọ̀nù ń gbọ́ tẹ̀síìr Allahu báwọn sọ tún mọ ohun tó bá ń tún yẹ kó yé wọn kó jẹ́ àǹfààní ní lọ́tọ̀ yàtọ̀ wọn kà á tèmi àyà méjì wọn tú mẹ́ta wọn mẹ́rin ká gbóni mẹ́wàá ka Quran dáadáa ní Ramadan ká máa tọ́ ana Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti di ní Ramadan Jibril ló sọ̀kalẹ̀ láti sọ́nà anabi máa tọ́ Quran fún lẹ́ẹ̀kan nínú Ramadan kan gbọ̀tọ́ wá tó rọmọdán tó sọ ọlọ́run gbà kẹ́yìn tí ó gbà ní ìmọ́láyé tó náà fi ń fura mọ̀ wípé àsìkò ti tó ẹ̀ẹ́mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ jù bí ìlú wa tó ní gbogbo tí mo ti mú wá bọ̀ láti wájú ọlọ́run tí ń jẹ́ wáyí láti fáti ẹ̀yà máa tọ́ fún mi kí n wo ìbẹ̀rẹ̀ ti ṣe mistake ìbẹ̀rẹ̀ ti ṣe mistake ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ láti fún ànábì wípé ó súnmọ́ pásìkò súnmọ́ ni sèmi wọ́n sì sàrà fá ìtúnu àwọn yẹn tán ọlọ́run bá mú ànábì sọ̀rọ̀ sallallahu alaihi wasallam tó a máa tóntọ̀ a máa tóntọ̀ a máa tóntọ̀ bó ṣe mọ́tò lẹ́nu tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ yára níbi ìmọ̀sílẹ̀ orí koran ìmọ̀sílẹ̀ tìláwà yẹn náà bẹ́ẹ̀ náà ni máa wòtúmọ̀ rẹ̀ mọ́tò máa ka hùrùfù lásán ẹbí sọ ọlọ́run nínú ohun tí àwọ̀ wa tó tó fi jọ̀lọ̀ dáadáa tí ó sọ̀sọ́ dáadáa òun ìmọ̀ dídè kí òun lóru o fàtìkò rẹ̀ lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ò sí ẹ kí òun lóru ó ṣe láàánú ìfẹ́lẹ́ àti ìwẹ̀fẹ́lẹ́ wọn arákùnrin kan bẹ wọn ti kí ṣe àyè tán lálẹ́ ó dìgbà tán bá tó ní as-salatu khairun minan nawm kó tó dìde ànábìnrin amma hadha faqad bala ash-shaytan fi anábìnisẹ́ ẹrẹ́ ń tọrọ rẹ̀ níbẹ̀ èsì ti fi etí rẹ̀ méjèèjì ṣe tọ́ílẹ̀tì torí pé bóòlù tí wọ́n ṣe sùn bí lúkú látẹ̀yìn ìṣá yìí náà bó tẹ̀ jẹ́ kó ṣe méjì mẹ́rin lẹ́yìn ìṣá ìkó tó sùn tàájìdì náà ló ṣe yẹn kò dìgbà tó ojú láàrin ọ̀gànjọ́ òru àsìkò tó dáa jù ní pásìkò tí òru bá fẹ́ parí àmọ́ torí ìdágara ó kí mú méjì wá mú mẹ́ta wá mú mẹ́rin wá kó lọ sùn ọlọ́kọ̀ọ́ládà kó ṣàhájùdì àmọ́ òsè yẹn èyàn kàn kí ìṣá ìsẹ̀wọ́n sì jọ sùn bẹ́ẹ̀ títí tí wọ́n pè wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì níṣẹ́ ìwò pé àbí wọ́n pè wọn ni kì í sèwà tó dáa wá gbèbí ẹ̀mùdọ́nù yìí tí ẹ̀ kí ni fọ́nà lóru kí ni fọ́nà lóru ládàá ń bẹ níbi à ń pè wa àmọ́ pé òun kí bá wọn kí mọ́ṣáláṣí tó bá ti gbádùgbò omi tó wà lẹ́yìn jẹ̀mọ́ ẹ̀yìn ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ alẹ́ lẹ́ máa ń kí sí ọwọ́ ọ̀bẹ̀rẹ̀ òru tẹ́wọ̀n máa ń pọ̀ dáadáa àwọn àfáàní ní ọ̀la àmọ́ tó bá sọ pé àdúgbò ibi tí wọ́n ń gbé gbogbo yín kẹ́ ẹ tó darí ibi iṣẹ́ bí aago mọ́kànlá dáago méjìlá òru gbogbo ṣe wá tẹnu pọ̀ ó pé aago mẹ́ta lẹ́màá fi sí kò sígbà tá a kí sí tí ò dáa èyí tó dájú ní kú jama'a jàmáà mọ́sàdákì àdákì tàrọ̀wí ẹ̀yin jàmáà náà sì jẹ́ tẹ́nu rẹ̀ bá dá láti kírun kódà bí ò gòrò jàgbọ̀nà fún yín tẹ́nu rẹ̀ kó ní ṣòrúfù lẹ́nu kó ní mọ̀kárù kó rí pépè ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀dọ́ lágbègbè yín ìmáàmù yín zaid bin harisa radiyallahu anhu lẹ́yìn ikú àná muhammad alayhi salam àwọn ìyàwó ànábì a máa wà nínú ilé tí wọn tí gàgà kọ́tù ó di wọn láàrin tó ó sì wà tó mọ̀ kiri fún ọjọ́ bíi imam wọ́n sì mọ̀ wo quran kò sábúrú táwọn quran ò dùn lọ́fílà èyí tí mo fẹ́ kà yìí ní ìhà sórí ṣùgbọ́n ó yé mi من قام ليس رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ẹni bá ṣe wípé ó dìde kí òun lóru Ramadan tí mọ́nì sọ́nà ló fi kí torí kárí mi kọ́ <laughs> torí kárí mi kọ́ kìí ṣe torí kárí mi àfá yìí lè mọ́rùn yìí tẹ́ ti gba odidi ásámù mọ́ṣáláṣí mẹ́ta kọ́ńtrákì ni lọ́gbọ̀n oṣù dání wọ́n pè é

torí wípé ńgbà tí wọ́n bá yọ zakat olùfitiri ló pẹ́ àwẹ̀ ilé òkú ni gàmàsà zakat yà sì ní pé fáwọn tí wọ́n ní ìdí ẹ̀ lẹ́yìn tún náà wẹ̀ ẹlẹ́wùrú lọ sọ́jà ǹjẹ́ òun láti lè dá ní ìsìlámù wà nílẹ̀ yorùbá kó wọ́n tiẹ̀ sí torí tọ́lọ́hún olówó ìnáwó torí tọ́lọ́hún mọ́ àfáà náà sọ̀rọ̀ ọlọ́run torí tọ́lọ́hún ẹ̀dẹ́kùnjá tán nìyẹn wá ṣe ìrìn táǹkì yìí táǹkájú àwọn èèyàn kí ní rọmọdọ́ọ̀nù yìí à ń kí torí tọ́lọ́hún wọ́n sáàbà a sì ń lérò pàṣẹ gbalára rẹ̀ níwájú Allah ẹjọ́ bá ti pé bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ̀ ṣe rí gbogbo ẹ̀rù ju ìṣẹ̀ síwájú láwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tí ìṣẹ̀ṣẹ̀ bọ ọlọ́run foríjì bákan nínú àwọn nǹkan tó lè máa mú kí àwọ̀wánu rọ̀mùdọ́nù yìí kó ní ọ̀ṣọ́ lára kó dá kó gúrégé níwájú Allah subhanahu wa ta'ala òun náà ní mọ́fọ́lọ́ ń blẹ̀ níbi àdúrà ṣíṣe ká máa tẹ̀tẹ̀lẹ́mọ̀ máa béèrè kan níwájú ọlọ́run dábọ̀ torí ọlọ́run ọba kí ló tó fi ṣàdúrà náà gbogbo mùsùlùmí wá ya ọ̀lẹ àdúrà torí pé àwọn àfáà lábìlì pé wọ́n ṣàdúrà sẹ́pẹ̀ làwọn ń sẹ́yìn ẹ̀yìn rọ̀ pẹ́ni tí yóò déwájú ọlọ́run lórí tó pé ẹ̀lẹ́ ibi tó máa fà ti tí jẹ́ ìmọ̀mù wọn kó kí fún ọmọ mọ́ṣáláṣí àdúrà ó yẹ kí wọn mùsùlùmí kí lọ́ba fi yàtọ̀ sí wa torí pa òfin wọn mọ́ tí wọn náà mọ́ ni tí wọn náà bá mọ̀ òṣèjì èjú kọ́ mọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí mú yẹn rí bínú ọlọ́run jìnnà sí pẹ́pẹ́ pẹ́lú ẹ̀ṣẹ̀ tí wọn náà mọ̀ gbogbo dáa náà jìnnà sí ẹni tí ẹ náà ti mọ̀ ọmọ mùsùlùmí náà ló máa dùn àṣẹ àtàdúrà yorùbá àti pé wọ́n ṣe kódà mélòó ló máa ṣe ẹjá gbé ìjáde kọ́ra wa kìí tẹ́ ẹ ṣe orúkọ ta wà nàìjíríà lẹ́ni lẹ́nìkan ló máa dùn àṣẹ lọkọ kọ́ àdúrà mọ́tẹ́ ṣe àdúrà lọ kọ́ mọ́jẹ̀ mu lọkọ àwọn orí mu àdúrà lọ nípa àwọn àsìkò tó ní ọláwájú ọlọ́run bá jùlọ tọ́lọ́ ni mọ́sábà máa ń fún yàn ètò bá dé láwọn àsìkò yẹn àsìkò lọ. bẹ́ẹ̀ni gbogbo láti síwájú rí àwọn àsìkò kan bẹ tó tó bá pọ yẹn ní lọ ìpè rẹ pàtàkì jùlọ ọwọ́ àsìkò sàárì yẹn ọlọ́mọ subhanahu wa ta'ala máa wáyé sẹ́mà ayé yóò máa ní man yastaghfiruni fa aghfira lahu wa man yas'aluni fa u'tihi wa man yad'uni fa astajiba lahu tẹlẹntí ò tọrọ nǹkan lọ́wọ́ ìmú ọlọ́ọ̀kì fún tẹlẹntí ó sì kó ní tí ń fẹ́ ó wá sùn títí fá ìyàwó ní wọ́n jẹ́ olórí bẹ́ẹ̀dì tẹ́ wọ́n jẹ́ sàárì ah, bọ̀dá yìí kò dá o ah, kò dá kò dá kò dá ṣe bí sàárì yẹn omi nìkan máa ń omi náà ló mu tí ẹ̀ jí kò bẹ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ò ìwọ àtìyàwó ìgbàlẹ̀ ń jà ẹ̀sìn ní mọ́tẹ́ ń jà gbogbo ilé iṣẹ́ tó tó fi mọ̀ ṣàdúrà ni ṣé ọ̀run ò níyà ò ní bàbá ò lẹ́gbọ̀n lábúrò ò lọ́rẹ̀ gbogbo àwọn yẹn ń kọ́ àdúrà wa náà ní ṣiṣẹ́ fún wa ṣé èmi bẹ lọ́wọ́ fáwọn náà ni nígbà bá bẹ lọ́wọ́ fáwọn tẹ̀jọ́ ń bẹ láyé tán ó ti bẹ lọ́wọ́ fáwọn tí wọ́n sí mọ́ tí wọ́n ní ìwọ̀n kò ṣàdúrà fún wa orílẹ̀-èdè wa ń kọ́ kò ní ìdí àdúrà bí àà èsì ìmọ̀lẹ̀ rántí bẹ́ẹ̀lẹ̀ yìí a máa ń sọ gbogbo ọba èsù ju èsù lọ

tọ́rọ bá wá ní bẹ̀rẹ̀ lápadà sí àwọn òkú máa sọ́dọ̀ èṣù èṣù tí wọ́n wà ń fi dagá sí èṣù táwọn tó ń fi gbẹ pòfẹ́sọ́ṣìpì ọmọ ọba tó ní gbogbo wọn láti kí ni ìlànà bẹ̀ yóò kù díẹ̀ káàtó kó ṣe gbogbo àdúrà ní rọ̀mùdọ́ọ̀nù yìí kò mọ́ ìrántí inú ìlú tó ti jáde pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí kò mọ́ ìrántí state yẹ kò mọ́ ìrántí orílẹ̀-èdè yẹ tálọ́kàn rẹ balẹ̀ àsìkò yìí kàbẹ̀lọ́ wọn bá ìbẹ̀lọ́ subhanahu wa ta'ala kó fún ọlẹ́ àlùbáríkà ní oṣù Ramadan kó ṣe wá ní kẹlẹ́ ntọ́nà bó ti gbà lẹ́rú nínú oṣù yìí tó bá tún bẹ̀rẹ̀ Ramadan tẹ́nà ìwọ ọlọ́run dákun ẹ̀yọ́nù rẹ mẹ́sàgbé mọ́ bẹ gbére fún wa la ilaha illallah alhamdulillahi ta'ala ثم صلاة وسلاما على نبيه ذوي الخلق الأعلى وعلى آله وصحابته مصابيح الدجى عباد الله لقد أخرج البخاري في صحيحه عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه وفي هذا الحديث عباد الله بيان الحكمة في تشريع الصيام وهو التحقيق العبودية لله تعالى والخضوع لأوامره المستلزمة للأخلاق الفاضلة التي تسمو الحياة الإنسانية وكمال ثواب الصوم يستلزم درجة عالية في التقوى كما أن المعاصي والذنوب تنقص من أجره إن لم تبطله أقوى قدافة الله سبحانه وتعالى أبتو لاري جاجلو أتري كيرا تو لاري فنبي توني وتفل داجلو أو صحاب النبي أتطاوى جميع من لا يفوى àti ní ìmọ́lẹ̀ ẹ̀sẹ̀sìn ọlọ́láhùn bá yọ́nú sí wọn ẹrú sí ọlọ́run Abu Hurairah radiyallahu anhu oníjẹ́ oyé wa kó ń ṣe ọlọ́run alayhi salatu wassalam ó kọ́ ìmì àti ẹlẹ́kọ̀ọ́ kan bàbálà ń gbáwẹ̀ anábì ní gbogbo ẹni tó ṣe wí pé ìsọkúsọ ọ̀rọ̀ kò já lẹ́nu rẹ̀ nínú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ìwà tí ò dá náà kò fílẹ̀ nínú àwẹ̀ gbogbo bó ti ṣe bí para rẹ̀ tó nǹkan tó fi gbéra rẹ̀ tó kò kan ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àwẹ̀ ilé ilé ni ahùn gbẹgbẹ ní ọlọ́run jẹ́ ó pọ̀ ní yíò tó bá sọ̀sọ̀kúsọ yíò tó bá kò pàpà tí ìjáwọ́ gbogbo táwọn tó kù ń kítàrọ̀ wí ìyẹn ilé àlè lọ gbogbo alaalẹ́ táwọn èèyàn kítàrọ̀ wí tí wọ́n ká sámú ibi tí wọ́n sì bá jẹ́ ìpàdé tí wọ́n lórí tán gbàwẹ̀ lóòótọ́ lódodo a lè rí àwọn èyí tí ń sọ fún wa wípé bóòwù wa haram nínú àwẹ̀ kò ní kí àwẹ̀rẹ́ mọ̀ ní àlàáfíà ṣùgbọ́n ó lè dín ládàá rẹ̀ tí ò bá ṣe bá bẹ́ẹ̀ ṣe lẹ́ múra káàkiri láti yẹ ẹgbẹ́ yìí náà ẹ̀ sì ṣe ń dáná àwẹ̀ fúnra yín ó lè ṣe é ṣe káwẹ̀ ní ṣùgbọ́n kò ní ní ọ tó ṣe kí láǹfààní ibi sẹ́tò fi ń ṣiṣẹ́ owó tó ń fi ra nǹkan sínú owó tó ń fi ra nǹkan sàárì tó ń fi ra owó tó ń fọmọ tó ń fáwọn èèyàn kò mọ́ ẹgbẹ́ tí àwọn ṣiṣẹ́ lára wa kí láǹfààní àwẹ̀tá aláǹgbà tá máa ń fi ọ̀rọ̀ àwọn èèyàn nájú tá máa ń fi ọmọlúwàbí èèyàn táfi ọ̀nà jú ní àwẹ̀ kò sẹ́ni tó bọ̀wọ̀ kọjá wájú wa gbogbo yẹ̀yẹ́ ni gbogbo àtìrí rẹ̀ lámàtú àpapàtì ìjáwọ́ ká máa ń jókòó sọ́sẹ̀ títì náà nínú àwẹ̀ dọ́kùn ṣe bí ìjókòó sẹ́sẹ̀ títì ìjókòó lójú ọ̀nà máa ń nagbúmọ̀ ṣe fàájì àwọn sọ́ọ́bà náà máa ṣe jókòó sọ náà ní ẹ̀rọ máa jókòó sẹ́sẹ̀ títì mọ́ ọmọ wọn jókòó sí gbangba mọ́ wà wọ́n yẹn kiri mọ́ wọn ni wọ́n sọ náà ha a ṣe fàájì ìwà ànájú wọn àtàwọn ìṣẹ̀lẹ̀ àṣà àdójúmọ́lé àrẹ́bí tó bá rí rẹ̀ ẹ̀fún ẹ̀fún títì ẹ̀fún jọ́ọ̀nà ẹ̀fún gbangba bí tẹ́jọ́ ògùn ẹ̀fún níwọ̀ rẹ̀ nínú tánàbí sọ kò sẹ́ńtọ́ ló sọ̀rọ̀ mú láwọn sọ̀hábà èmi náà ó sọ̀kanú rẹ̀ lónìí gbogbo àtijú òun tẹ̀ títì gbogbo aburú tí ń bá ti ń lọ gbọ̀rọ̀ mọ́ tako tó bá ti tí wọ́n lọ́mọ ra wọn àwọn ọmọ tí wọ́n wọ̀kú wọn ó pè é wọ́n wọ̀ kú wọn mọ́ bá tún lọ́wọ́ tó wọ́n pátá ó jà sí pé <laughs> ó rí pé ó sún ẹ̀wọ̀n rí àrí ó sún ẹ̀wọ̀n lọ́fẹ̀ẹ́ tó bá tilẹ̀ tó gbé búdà sẹ́nu lọ́sàá rẹ̀ tó tó sẹ́gbẹ̀ẹ́ yìí ó gbà búdà yìí lọ́wọ́ ẹ̀ ó fọmọ́lẹ̀ tó lè ṣe é. e tó ma àrí máa jókòó nílé lẹ́kọ̀ọ̀kan náà yẹ́yàwó lè tẹ́ ẹ̀mọ̀ wípé ọkọ ni ọ́ èyí tó ló pẹ̀lú ìyàwó òtún nǹkan àti èyí tó ló pẹ̀lú àwọn ìtẹ́jọ́ ń jókòó ẹ máa ń ọ̀rọ̀ gbogbo ohun tí ó kàn yín gbogbo ohun ẹ mọ̀ máa sọ ẹ máa níyẹn gbẹ̀sẹ̀ wọ́lọ́ọ̀hì tí ẹ̀ka nǹkan fún kí mo sọ̀rọ̀ lọ́rọ̀ for nothing for nothing sake kì í fi bẹ́ẹ̀ sọ ní sọ pé ẹjẹ́ àpè sákìyèsí nígbà tó gbọ́ sọ yìí náà tá a mọ̀ nù wa ẹjẹ́ akọ̀rẹ́ tiẹ̀ ọmọ ìyá wa ní ìsìlámù mọ̀lẹ́bí wa ní ọ̀rẹ́ wa ládùúgbò ní ẹ̀ sọ ní sọ pé ẹjẹ́ fi kọ̀rẹ́ tiẹ̀ ìsọ wípé ibi tó kù sí ìyá sì máa tù àtìláàmù gbàgbà àtìláàmù báwẹ̀ ìwúrọ̀ àwọn kan wọ̀nyí ẹjẹ́ jìnà sí ẹjẹ́ jìnà sí kódà bíyàwó alálùbáríkì abáńfẹ́ kọ́lọ̀ òun jẹ́ kábẹ̀ òun da gbogbo ìwọ orí kunkun tí ń wù fọkọ kábẹ̀ tó dé dínkù mú àwẹ̀ ṣètọ́kọ rẹ̀ ò tán nǹkan kò tó lè sáná ó sọ tí ẹ̀ náà ni jáde náà nìyẹn tí ẹ̀ wó ti rọ̀mùdán ọ̀mọ́lá ti rọ̀mùdán ọ̀mọ́lá ẹ̀yin náà mọ̀ pé èmi <laughs> ò gbàgbẹ́ rẹ̀ yìí ó ká mi mọ́lé orúkọ̀rọ̀ gidi nìyẹn bẹ́ẹ̀ náà ni ìwọ ọkọ tó sọ pé ìyàwó rẹ ò lọ́rọ̀ ìyàwó rẹ ní ọkú lókun ní ọ ó bá ti sọ̀rọ̀ báyìí náà ó bá mí ó gbà Ramadan tí ẹ̀wọ̀ Ramadan ló lára máa yá sí kan wọ́n máa má ah, oṣù yìí máa dá o ọkọ̀ mi ò sì jẹ́ gbàtí ní ah, o gbogbo àwọn wà tí ò dá yẹn ẹja pàtì ní Ramadan torí pé Allah subhanahu wa ta'ala ẹ̀kọ́ tó fẹ́ ká kọ́ níbi tó ń ṣe Ramadan lẹ́sìn fún wa òní ká lè pè é lẹ́rú fọ́lọ́run ọba ká lè gbẹni tí ó ju gbogbo apá àwọn ẹsẹ̀ wa kalẹ̀ fẹ́fẹ́ ẹ̀sìn Ọlọ́run ọba torí ibi ká máa tẹ̀lé fẹ̀sìn Ọlọ́run ọba ibi táwùjọ ti dá nìyẹn ìgbẹ́sìn Ọlọ́run ọba yé ìdáhùn òfin àtàṣẹ rẹ̀ yé ìmọ̀tẹ́lé láàrin ẹnìkọ̀ọ̀kan wa náà lè nífọ̀kànbalẹ̀ láàrin ara wa àmọ́ tó bá ṣe pé wúdú wúdú bá ṣe ń ba káàkiri ìṣẹ̀lú rẹ̀ níyàtọ̀ sí tẹranko tó bá ní ẹja bẹ̀rù ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ẹja gbìyànjú kàtúbá díẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó lè fún wa ní pípé nínú ládàá tí ń jáwọ̀ tá à ń gbà ẹ̀dá Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbóyé ẹ̀sìn rẹ̀ Allahumma faqihna fi ddin Allahumma faqihna fi ddin wa thabbitna ala shari'atihi wa taqabbal minna salatana wa siyamana wa qiyamana وصلاتنا في هذا الشهر المبارك وبعده واجعلنا من عبادك المقبولين فيه يا رب العالمين اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم اهزلهم وزلزلهم اللهم اصرهم عددا واقتلهم بردا ولا تقاضي منهم احدا اللهم ادفع عنا شرور اهل المجرمين اللهم قاتلهم اللهم قاتلهم اللهم اقتلهم واكفناهم بما شئت اللهم إنا نعوذ بك من شرورهم كما نجعلك في نحورهم يا رب العالمين اللهم قم عليهم اللهم انصر عليهم ولا تنصرنا عليهم ولا تنصرهم علينا اللهم انصرنا عليهم ولا تنصرهم علينا ولا تسلطهم علينا يا رب العالمين إنك على كل شيء قدير والإجابة الجدير صلى الله وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم